الله الحج على المستطيعين من عباده يقول سبحانه ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني حميد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له جعل الحج المبرور مكفرا للذنوب والآثام وأشهد أن محمدا عبده ورسوله النبي المصطفى خير من طاف وساع وأكرم من لب وداع وعلى آله وأصحابه ومن تبعه بإحسان واقتفى أثره إلى يوم الدين أما بعد فيا عباد الله اتقوا الله تبارك وتعالى يقول الله سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله أن يرسل الله الله ويا حجاج بيت الله أو داخل بلي الله أبا ومجد حج الله يوائي فعل حج إجاز لي لنا هو إجاز إذا جاء بلغه لتوبة àyàfi بعد الإخلاص والمتابعة أبني أباسي لتري طلاق هي تفعل لنا النبي صلى الله عليه وسلم من من لو فعل النبي صلى الله عليه وسلم بصوت ما هو إن لو حج بيتي خذوا عني مناسككم iṣẹ́ ìjọsìn hajj ni ẹ̀mú látàrí ní àdẹ́bí tí mo ṣe ṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ní kẹ́ẹ́ ṣe ṣe títí àwọn ìran ìlànà tí a máa ń fi hajj mẹ́ta ni àkọ́kọ́ ni wọ́n ń pè ní al-ifrad òun ni kéèyàn rìnrìn àjò láti gbé ihram fún hajj nìkan ìkejì ló ń pè ní al-ifrad òun ni kéèyàn rìnrìn àjò èèyàn gbé ihram fún umrah ọ̀wá bọ́ ihram yẹn tó fi jẹ́ àbúkù hajj ọ̀wá fi ihram yẹn fi hajj ìkẹta ń bẹ̀ òun náà ni atamattu tamattu yìí òun náà ló gbajúmọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nínú wa táwa máa ń ṣe láwùjọ wa bí báyìí òun lè ní ẹ máa gbé tìkọrọ fún iṣẹ́ hajj ní àwọn oṣù hajj fún ọmọrọ nígbà tí ẹ bá parí ọmọrọ yẹn ìyẹn sọ tìkọrọ ọmọ rẹ tọ́ba á di ọjọ́ kẹjọ oṣù hijja níjọ́ tí iṣẹ́ hajj máa bẹ̀rẹ̀ yóò kú sẹ tó wà tìkọrọ ọmọ yẹn padà lẹ́yìn oṣù àpàdà parí iṣẹ́ hajj. ọ̀yá ìbádọ́lá eléyìí ni àlàyé díẹ̀ nípa bó o ti fẹ́ hajj tó ń pè ní tamatọ̀ yẹn bí ti máa ń wáyé. ìyá ìbádọ́lá kó tó ní pé yóò tó abọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn ọláwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ àkọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ tó ní òun náà ní ìjíròrò lẹ́yìn náà kéèyàn ti sèkárọ̀ ìwé orí ọlọ́run ọba fún ìgbésẹ̀ yẹn bákan náà kéèyàn ní àníyàn torí ọlọ́run kéèyàn tún kẹ́kọ̀ọ́ àwọn ẹni tí yẹn jẹ ń gbèsè àbáwọn ẹni tí amọ́nìyàn wà ní ọwọ́ wọn kí yẹn sàtọ́lẹ̀ pàbí wọn dá padà ìtúbà èyí tó mọ́ fẹ́ dẹ́nẹ́ kí yẹn ṣe gbogbo àbòtí alábòsí kí yẹn dá padà kí yẹn tún mú owó lẹ́yìn oṣù ti hajj nínú halal kí yẹn wá yọnu yá àti bàbá kí yẹn wá yọnu àwọn alásùnmọ́ èyí tó já sí pé dúkùn ń bẹ láàrin wa ìwà rere kí yẹn wù bí yẹn bá máa ṣe tẹ́lẹ̀ kó tún máa ṣe nígbà tí ń palẹ̀ mọ́rin àjò bákan náà tọ́ba jómìnrin tọ́wá máṣọ́rọ̀ bọ́yọ̀ ọkọ ni àbí mọ́lẹ́bí rẹ̀ lẹ́nìkan tó súnmọ́ bíyàn sì jọkùnrin náà kíyàn ní ẹni tí ó bá rìn bákan náà tá a bá ń fi àjọ rìn dàrúdà kọ̀ọ̀kan gbọ́dọ̀ tẹ́lẹ̀ ìyẹn gbọ́dọ̀ sọ ahọ́n rẹ̀ gbogbo ń tọ́jọ́ rẹ̀ yẹn ìyẹn sọ nígbà tá à ń palẹ̀ mọ́ ìrìn àjò hajj gbogbo àwọn fẹ́ tó jẹ́ fẹ̀ẹ́ tẹ̀lé tọ́lọ́wọ́n ọba ìyẹn sọ bákan náà kódà èmi ni àdúrà ni àjọ ìrìn àjò ní ibà afẹ́ sìnrìn àjò afẹ́ gbọ̀ngàn èyí tá níbi sọ́lọ́ àṣálá ti kọ́ alẹ́ kọ́ rẹ̀ gbogbo àwọn àjọ àyè yóò ṣe nínú àjọ àyẹn òun lè dáhùn sọ sálám kọ́ wa ibi bisimilahi alhamdulilah subhanalladhi sakara lana hada wa ma kunna lahu bi muqrinin wa inna ila rabbina la munqalibun الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر الله أكبر سبحانك اللهم إني ظلمت نفسي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت irú àwọn àdúrà yìí á sùn àtúndí gbàgbé àdúrà ìrìn àjò èyí tó ti fi a máa ń ṣe gbogbo gbàgbé ìgbà tá a bá fẹ́ rìnrìn àjò bí gbóná Allahu akbar Allahu akbar Allahu akbar. سبحان الذي سخر لنا هذا وما كنا له بمقرنين وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واطوي عنا بعدا اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل téèyàn bá tó wá padà èèyàn tó wá fi àdúrà yìí lé sí lẹ́yìn tá a bá ti sàbẹ̀ lè ta wípé àìbò nẹta ìbò àbídú náà lérò bí náà àbídú wọ́n yá ìbádọ́là lẹ́yìn ìgbésẹ̀ téèyàn ti gbé nígbà tá a múra àrìn àjò tá a bá tó wá padà sẹ̀rìn àjò náà tán ìgbésẹ̀ tó tún káwọn náà ni mo gbọ́n pé ní ìṣòro ní àdìbìkọ́ mo ní ká má gbàgbé kí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ hajj táwa máa ń ṣe àwa táwa láwùjọ wa ń bíbáyìí òun ọ̀pọ̀lọpọ̀ sọ̀kalẹ̀ sí madina ajá níbi bí wọ́n ti gbé ìkọ́rọ̀ òun náà níbi tí wọ́n ń gbé nínú ìfẹ̀lẹ́yìntà ká tó gbé ìkọ́rọ̀ mọ̀ yìí nínú àwọn ẹ̀kọ́ nílé yẹn náà èèyàn kọ́ra alẹ̀ láti wẹ̀ tó fi hàn fi hàn níwẹ̀ tọ̀tọ̀tọ̀ ọkùnrin ó lọ lọ́kíńtà olóòrùn obìnrin ó lọ èyí tí kọ́lọ̀ rẹ̀ hàn kódà bóbìnrin tó ọkàn ìyá ikú obìnrin ò ní wọ ìbojú àti ìbọ̀wọ́ nígbà tí ọ̀gá sí àjèjì níbi tí ó ti ń ṣiṣẹ́ hajj rẹ̀ gbogbo ohun tọ́jọ́ náà yẹn á sàmúṣẹ rẹ̀ sí irú òrùn tọ́lọ́mbá nígbà tí ẹgbẹ́ ìṣòro ọkọ̀ sásìkò òrùn ọ̀rẹ́ yẹn á kì í nígbà yẹn tí ọ̀gá tó sílẹ̀ àjálù láti wò lóhùn òun náà ni nẹ́ẹ̀fìlà tá a máa ń yàn nígbà tá a bá parí àlùwàlà lẹ́yìn tí wọn bá fi kún kàdé dúpẹ́ fọlọ́ sísè aláwọ̀ ọgbà tọkọjúlá gímlà yóò lọ sí lọ́pẹ́ ìkàlọ́ ọkùnrin ọ̀rẹ́mọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n jẹ́ pé ìwọ ọlọ́wọ́ ọba láti ṣe ìjọsìn hajj kékeré kan fẹ̀yìn ọmọrọ̀ tí yẹn bá ti wá fẹ́rẹ̀ ọmọrọ̀ yìí pẹ̀lú bó ti fi ìkọlọ́mù yìí gbólóhùn tí wọ́n bá tẹnu ẹ̀ jáde òun náà ni gbólóhùn tàwọn ìdí ìta mọ̀ yẹn lọ́pẹ́ ìkàlọ́ ọkùnrin لبيك لا شريك لك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك ọkùnrin ọmọ agbóhùn òkè obìnrin ọmọ awi níbi pẹ̀lú tí ń bẹ lẹ́gbẹ̀rẹ̀ ọmọ àtọ gbogbo gbàgbígbà tí n ti bá ti ń ṣe á máa pariwo làǹfààyíkà yìí ni obìnrin ọmọ awi kọjá kó gbé kọjá ní ti ń ṣe háìdì lọ́wọ́ á máa wí gbólóhùn yẹn á sì ní sọọbù gbólóhùn yìí ti ta ti bẹ̀rẹ̀ sọwọ ìgbésẹ̀ kẹta òun ìgbà tá bá dé mọkà téèyàn bá padà wọ mọ́tà èèyàn yàrá lọ sí mọ́sálásí téèyàn bá nígbà láyè láti wẹ̀ gbogbooru wà é ńlá bí ẹ lálù àlá tọ́ba ajásí bá lù alẹ́ yọ ọjà ajásí pé yọ wọ mọ́sálásí lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà nílé ọlọ́run ọba fi wọ̀ sáà mọ̀ sí kàábà yẹn irú eléyìí àwọn àdúrà tó yẹ ká ṣe náà á ṣe nígbà tá a bá fẹ́ ọmọ mọ́sálásí ní gbólóhùn a'udhu billahi al-azim wa biwajhihi al-karim wa sultanihi al-qadim minash shaytanir rajim bisimilahi wa salatu wa salam ala rasulillah allahumma iftah èyí ó ṣe àdúrà yìí èyí wọn ní mọ́sálásí ìwọ́n tẹ́ yóò ti funfun fún tí ọba rọrùn èèyàn fọwọ́ kàn èèyàn wá kí ìdí ọwọ́ rẹ̀ yẹ tí ọba tó wá rọrùn ajá tó èèyàn tẹ̀ ká ló péré èèyàn ti gbọ́ lọ́wọ́ Allahu Akbar ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ kí ìdí ọwọ́ ni o èyí tó da jù ní pé ká má fún mọ́ yẹn tí ọba ti rọrùn èèyàn fẹ́rẹ̀ sọ wà lẹ́ni tó pẹ́ tá a bá ti ọwọ́ sí nígbà tó bá di pé ẹni tó ń èèyàn fọwọ́ ra arúgbó yamani yẹn láì ní kí ìsì rẹ̀ tó bá rọ̀ yẹn lọ́rùn láàrin lórúkọ tó yamani sí alhajjul aswad àdúrà tẹ yọọ máa ṣe òun náà rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. ẹ bá dúró adébí òkúta lẹ́ẹ̀kejì yẹn tẹ parí ẹyọ kan nìyẹn lẹ́yìn oṣù tẹ nìyẹn tẹ lẹ́yìn omi pé ẹni ọba jọkùnrin yóò ṣe ohun tó ń pè ní alẹ́sìtẹ́bà pẹ̀lú pé yọ ìjìká òsì rẹ̀ ayọ̀ sílẹ̀ obìnrin òní ọkùnrin ni yóò rìn àrìyá lẹ́ẹ̀mẹ́ta níbi tọ́wáfù méje rẹ̀ yóò sì rìn wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́ẹ̀mẹ́rin tọ́ba tí wàá parí tọ́wáfù yìí yóò lọ síbi ẹ̀yìn mọ̀kọ́mù Ibrahim yóò yẹ nẹ́bí laraka méjì raka alákọ̀ọ́kọ́ fati àsìkúlẹ̀ ayọ̀ alìkàmìrú raka alẹ́kẹ̀jì suratul Fatiha àti suratul Ikhlas lẹ́yìn ìgbà yóò mú zamzam yóò rọ̀ sórí yóò tún lọ síbi hajar láti lọ sí ìfẹ́ nínú àwọn ìgbésẹ̀ lórí bá ọmọ lọ́wọ́ òun náà ní asáàgbẹ́ Safa wal Marwa òun náà ní ìpọ̀sẹ̀sẹ̀ láàrin ohun tó ń pè ní sọ́fà àti mọ́rùwà téèyàn bá súnmọ́ sọ́fà yìí èèyàn kà ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà ìnà sọ́fà wẹ́lmọ̀rùwátà mí ń ṣe àìrìnlá èèyàn wí ayà yẹn èèyàn tó wá sọ wípé àbùdá ó bímọ ọ̀bàdà aláhùn mi èèyàn wí gbólóhùn yẹn láàbìrì kí àkọ́gbẹ̀kọ́ kí ṣe kí mo fún mílíọ̀nù jọ téèyàn fi rí kaaba èèyàn wà kọjú dàbẹ̀ lẹ́yìn tó máa gbóhùn la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir la ilaha illallah wahdahu anjaza wa'dahu wa nasara 'abdahu wa hazama al-ahzaba wahdahu. téèyàn bá ti gbóhùn yìí téèyàn sàdúrà tí ó pẹ́ tí ó fẹ́ kú tó bá kọ́ra èyí ó tún gbóhùn la ilaha illallah yẹn débi tí mo wí dé yẹn yóò tún sàdúrà tí ó pẹ́ tí ó yóò tún wá tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta lẹ́yìn ẹ̀kẹta tó bá wí yẹn yóò wá sọ kalẹ̀ níbi òkè tọrọ agùn níbi sọ̀fà yẹn yóò máa lọ mọ́rí wa lẹ́yìn tí wọ́n máa rìn ọkùnrin ń rìn àríyá tó bá dé bi àmì iná green méjì àdúrà tá a tún lè máa ṣe òun ni àdúrà tí a fọwọ́ àtúnlẹ̀ ibn Umar radiyallahu ta'ala anhuma ti máa ń ṣe bí máa ń pèpè rabbighfir warham ọ̀sẹ̀ yọ̀kan ni ẹ tí ó ti wá máa fara ni ẹ tí ó ti fẹ́ kejì ẹlẹ́ẹ̀karùn ayọ̀ àlùmùsùlùmù wọ̀yà ìjájà bẹ́ẹ̀tìlá òun náà ni àtàhálùlù ní ìhrọ́m ọ̀rọ̀ karùn-ún nìyẹn òun ni kéèyàn kọ́ ìhrọ́m kalẹ̀ àti ó múra ojú báyìí náà lọ ẹlẹ́bí ọlọ́wọ́ lọ múra àbọ̀ lọ́ọ́ sì jọ ti ó múra ní mọ́kà nígbà tí ọmọ súnmọ́ rẹ̀ ó múra ojú wọn báyìí náà lọ ṣùgbọ́n kí yẹn gẹrun lọ́lọ́lá ju àgàgà lásìkò hajj bá súnmọ́ bó ṣe ti ń súnmọ́ báyìí láàrin pé ọ̀fẹ́ lè má ju bí ọ̀sẹ̀ mẹ́ta díẹ̀ lọ́wọ́ báyìí ṣùgbọ́n obìnrin òun á máa gẹrun ẹni lẹ́yìn tí yẹn bá ti ṣe lé ọba àjà nkárá ẹgbẹ́jọ dání ẹbí má sọ wọn máa ń dá fáwọn ṣe ní kọ̀ọ̀kan ìyẹn bọ̀ sọ lẹ ìyẹn sì lẹ́tọ̀ọ́ sí gbogbo nǹkan tó jẹ́ haramu kí yẹn tó wọ ìṣòro yẹn kódà bí yẹn fún ìyàwó ẹ lọ ìyẹn lè jẹ́ aládùn ìyàwó rẹ̀ títí tí àsìkò hajj ó dìde akólú hàdà kọ́ọ̀lù sẹ́kùrù wà tàyè wọlẹ́kùn wọ́n lè báyìí mùsùlùmí fi mọ̀ ṣáàtì láti wọ́n bọ́ọ̀lù bíhá sẹ́kùrù wà tó wẹ̀lé èyí sẹ́kù wà tó wọ̀ الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة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 àrífẹ́ nìyẹn ti parí hajj kékeré tá a mọ̀ sí wọn gbọ́rọ̀ olùyá ìbọn yẹn ká lọ wá táìpù táàbì kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀ kí ẹ ti fi mọ kẹ̀ lówó lásán àyàn máa ń lọ ṣeré tí yẹn ọbẹ̀ lè máa sunkún wọn tí yẹn bá dán yẹn ọbẹ̀ lè máa sunkún pé tọ́ fún ẹ lówó ni àbí wọn dẹ̀ ló kówó jọ tọ́ba ilé ọjọ́ kẹjọ àrífẹ́ nìyí mọ́kà náà níbi ti gbé tọ́ba ilé ọjọ́ kẹjọ olùkíjà ẹ̀rí kò ti tọ́ba di ọjọ́ kẹjọ sọlẹ̀ ìjà yẹn òun ni wọ́n ń pè ní yàwó mo tẹ̀rìwìyà yàwó mo tẹ̀rìwìyà ó yẹ kí gbogbo àwa mùsùlùmí kìkì ní ìyé wa òfin ní bá a tó tójú níjọ́ tí owó bá dé tọ́lọ́ òun ti di kálá àfi àwọn àtẹ̀yẹ nígbà láàyè àti lọ àti mọ ohun tá a sì lọ́hùn ọ̀rẹ́ sì wà kò ní ẹ̀ sì fi dẹni ọlọ́run pé ní ẹ̀ bá rí ṣe dáadáa bá a ti ń sọ níjọ́ tó ń pè ní ọmọ tẹ̀lùwíyà nínú oṣù ìṣìjà èèyàn jáde kó nílé rẹ̀ ní gbéni mọ́kà yóò tún gbé ìrọ́mù lẹ́ni tí ó wí gbólóhùn labbaik Allahumma hajjatan ìtumọ̀ rẹ̀ pé mo jẹ́ pé ìwọ ọlọ́run ọba láti ṣe hajj báyìí yóò wá tún máa wí gbólóhùn labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika laka jọ́nù máa ká má gbàgbé o ọlọ́ inú òdo darí gbà tá a fi lọ nìyẹn àwọn obìnrin mi náà bá lọ wọ wáyé à ṣé ẹ̀yin náà tún ní ìrọ́mù tí ní ìrọ́mù tí gbogbo agbọ́lẹ́ lè wọ ọ́sà ti má jẹ aṣọ tí ó fi òwò yín náà kọ́tẹ̀ má jẹ ọkọ̀ lọ́ba tán ọkùnrin ló ní ìrọ́mù tó wù máa èyí tí ó mọ́ra tí ó fi bora ìdàbora àti èyí tí ó fi ṣe bàtẹ́ ẹni ó ṣe ìrọ́mù tí ó wù mí wí gbólóhùn pé làbẹ́yìn kàlọ́ ọ̀hún máa ṣe jà yọọ máa rí gbólóhùn làbẹ́yìká lọ́kùnmá làbẹ́yìká tá a rí ẹ̀ tẹ́lẹ̀ yẹn bá ń fáyà wípé àbí ìṣòro kan lè gbé bóyá orí ipá ìlera bẹ fóun àbí fàyà bẹ fóun ó lè wí nígbà tó gbé ìṣòro ìgbé wàyìn habata ni hamisu ìkíní kan bá dé mi o ọmọ hali hayisu habata ni ibi tí mo dé náà ni mo parí iṣẹ́ hajj mi sí nìyẹn ẹnìyàn wá jáde lọ sí mi náà lásìkò yálẹ̀ ta yóò sùn níbẹ̀ yóò ka ilà alansari mọ́kùnrin ìṣá àti irun àṣùbà ṣùgbọ́n àwọn èyí tó jólóko mẹ́rin bẹ́ẹ̀ òpó méjì ni ó fi kò sì ní ti já bẹ́ẹ̀ iṣẹ́ ẹjọ́ kẹjọ parí ni. níjọ́ kẹsàn-án nínú oṣù tó lè ṣèjà tí wọ́n ń pè ní ẹwọ̀n àròfà tóòrù bá ti yọ ẹni yóò kó ní mìíràn lọ síbi tó ń pè ní àròfà yóò wá sọ̀kalẹ̀ sáàyè kan tó ń pè ní nẹ́mìrọ̀ ìmẹ̀lọ́ máa wà títí tóòrù máa fi yẹ̀ sáré kọ́ bá rọ̀ yẹn lọ́rùn ẹlòmíì ti ń ṣe hajj òtítọ́ tí ó ti ṣe tó twenty ní ìkọ̀mọ́ bí wọ́n pè ní nẹ́mìrọ̀ kọ́ńbọ́bẹ̀ because àwọn agbèrò náà wọ́n máa kó wọn jù wọ́n lè kó wọn jáde lóru ẹ̀yin lẹ́yìn ògbà ara lẹ́yìn ọ jáde nígbà tóru bá yọ òun lè yọ tó kó ní mí lọ sí àrọ̀fà èèyàn wa sọ kalẹ̀ síbi tó ń pè ní nẹ́mìrọ̀ wọ́n kọ́ máa kíkẹ́ náà wọ́n pè ní mọ́sídó nẹ́mìrọ̀ ìbẹ̀rẹ̀ àdúgbò sẹ́lá ibẹ̀ náà ni mọ́mú máa ń dúró títí ọ̀sán ogun tó kó àlámọ̀rí islam nínú níjọ́ yẹn ìyẹn wà bẹ́ẹ̀ tó lọ fi yẹn tàrí tó bá rọ yẹn lọ́rùn omi ẹ̀ kékeré sẹ́sẹ̀ tí yẹn bá rí bẹ́ẹ̀ ni o tọ́run bá ti wá yẹ tàrí ìyẹn ká yẹ láti alánsárì ní àkíkọ̀ àkíkọ̀ tí ó ti jẹ́ rákà méjìméjì ẹ̀rí yọ̀wọ́ ajá tí pásítọ̀ ayé láti bàtà kìyàn tí yẹn bá parí ìròyìn èyí ó fi sí fún ìrántí àwọn àdúrà yẹmẹyẹmẹ níbi dáàbí ńlọ tẹ̀lé tọ́lọ́ nǹkan tó máa lọ gbẹ̀sẹ̀ mbẹ̀ àwọn àdúrà ẹ̀fọ́ ìsinẹ́lẹ̀ yóò kó lọ àwọn àdúrà gidi bó o bá àwọn àdúrà kẹ̀kẹ́ hasana ọ̀fìlà hasana jìmọ̀ ọ̀kìnà àdáàbà náà gbogbo àdúrà ní tẹ́tú ẹ̀ èèyàn yìí pa lẹ́ni tó kọ́ ọjọ́ kẹsàn-án parí mi ọjọ́ kẹwàá ṣùgbọ́n nínú ọ̀lẹ́jọ́ kẹsàn-án yẹn òun ni wọ́n ń pè ní àṣìfá ọ̀tọ̀ ìlànà mọ̀sálìfà á máa dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ síbi tó ń pè ní mọ̀sálìfà kí là ń lọ sí fẹ́ à ń lọ sùn ni ẹni tí gẹ́gẹ́ ọba yìí ó ká àyà nínú wà yìí ó lè tún kíní ẹ́fílà mọ́lẹ̀ wàláhì èyàn sùn bẹ́ẹ̀ ẹ̀rì èyàn máa rìn títí tí ẹ̀ bá ti wá débẹ̀ bí àsìkò mọ́gárì èyàn kì mọ́gárì àti ìṣá ní jamaat akhir torí ọ̀pẹ mọ̀rẹ́ tí ń rìn sí àwọn ọ̀kẹ́ ń rìn bẹ́ẹ̀ láti gbà sọ́ọ̀rù tí wọ́n sì tọ́ òun ní láfẹ̀ẹ́rẹ́ wọ́n dé tẹ̀sí aago mẹ́sàn-án alẹ́ pẹ̀lú rìn ni o wọ́n sì bẹ̀rẹ̀ láti dé after five àbí five thirty ọmọ ẹ̀kọ́ tẹ̀yẹn kì í sọ̀nà kékeré rárá bí ní ìfọmọ́ ẹ̀rí ní ẹ̀ bá wá dé muzalifa ìsìlẹ̀ nìyẹn ti máa kí mọ́sílẹ̀ àti ìṣá ní jámà àtàkìr lákòókò ìṣá ilẹ̀ yóò kì pẹ̀lú orun pípẹ́ ẹ̀yọ̀kan àti kọ́mà méjì èyí ó sùn ní gbádárì tálùfájà ló fi yọ èyí ó gbọdọ̀ sí nẹ́fìlà lóru bíbí àdé nẹ́fìlà òru nírú àyè àyèsí nẹ́fìlà lóru èyí ó ti rún àsùbá lákòókò àkókò ìyẹn ni pé nígbà tí ẹ̀yàn algalam tó ti fi òkùnkùn òru díẹ̀ ń èèyàn sàṣùbà èèyàn wá dùn sí àyè kan bí òkè láyé ni wọ́n ń pè ní alimọ́ṣàrò àrọ́ èèyàn bẹ̀ lọ́wọ́ bá ń bẹ̀ èèyàn gbọ́ lọ́wọ́ bá tóbi bẹ̀ bí èèyàn ti máa wà nìyẹn tí ọ̀yẹ́ òfin là dáadáa ṣùgbọ́n àwọn ètò bá jọlẹ̀ ọjà mi lẹ́nu ẹlòmíì náà sóhun náà sàn egun òun yóò gun lọ́lẹ̀ lòun àwọn ẹ̀yẹ wọn ni wọ́n àwọn náà lè jáde tó fi pípa yẹn làwọn ti jáde tí wọ́n máa lọ mìíràn wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rí ẹ̀rí pa ti bọ́ sí àárọ̀ ọjọ́ kẹwàá bẹ́ẹ̀ ọjọ́ kẹwàá yẹn nínú òkùnkùn hijab ìṣẹ́ wa lágbára jọ yẹn lórí akẹ́ni tí ọmọ kẹ̀kẹ́ yọ máa lérò yìí pé àwọn èèyàn wa tí wọ́n gòkè àràfà sẹ́ẹ̀dì kẹrin wọn lókè jù ìjọ fífẹ́ lágbára jù òun náà ni yọ ọmọ nàá ọjọ́ kẹwàá ọjọ́ táwa náà máa ń gun rẹ̀ léyà yẹn ọjọ́ ti fẹ́ lágbára jù kí ló ti fà á iṣẹ́ ọ̀fẹ́ kó gbogbo àwọn alálàájì sínú ń jọ yẹn kí ni iṣẹ́ náà bó ti rọra mọ níwọ̀nba tó ògbọ́n yọ owó méje náà nípa. ṣùgbọ́n kò yìí ìgbà tá a sọ òun ni ìbàdàn sọ wà lẹ́yìn àyílà ni obìnrin yìí pé láàárọ̀ nígbà tílẹ̀ ti mọ́ dáadáa yẹn èyí ó tún gbé rìn ó ní mi ná láti lọ ju òkú ẹ̀rí èyí ó gbé rìn ó ní mi ná láti lọ ju òkú ní ẹ bá dá ìkan tó ń pè ní ọ̀gbun hasil èèyàn yára mẹ́ ní orin àríyá. èèyàn ti máa ń gbólóhùn labbaika Allahumma labbaika yìí náà ni a máa wí títí láti fẹ́ ju òkú yẹn níbi tó ń pè ní al-Aqaba òkú ẹyọ méjì náà ni. ààyè tó ń pè ní Aqaba yẹn kò jìnnà sí Mẹ́kà òkú méje Allahu akbar òkú kan Allahu akbar òkú kan bá ti máa ṣe èyàn lè bọ́ ìrọ́ọ̀mù téèyàn wọ̀ láti jẹta ẹ má gbàgbé o ẹ̀fíjọ́ kẹjọ láti wọ ìrọ́ọ̀mù alójọ́ kẹsẹ̀ àwọn àjọ kẹwàá èyàn lè bọ́ ìrọ́ọ̀mù gbà ẹ̀ èyàn ti lẹ́tọ̀ọ́ sùn bẹ́yìn ò lè báyàwó rẹ lò lẹ́yìn ìgbà yẹn wọ́n bá yẹn pẹ́rẹ́ torí kò síbi tó ti dún rẹ ọmọ pé kò bẹ́ẹ̀ gbà ojú wọ́n bá yẹn pẹ́rẹ́ ẹni tí ọba ti lágbára ẹ rẹ yọ gbà wẹ̀ mẹ́ta ní mẹ́ta yọ gbà méjì gbọ́ ọba délé lẹ́yìn náà yọ parí obìnrin ó gẹrun kọ́dà bí òní ju kéèyàn ra mú bí orí ẹ̀ka náà kú lọ. kí ló kún kàn? òun náà ni àrùjọ ìlà mọ́kà lẹ́yìn tá a bá ti dùbò yìí náà. ìtẹ́rẹ́ sí mọ́kà ni láti lọ sí tọ́wá tó ń pè ní tọ́wá kò sí bá a lọ. òun ni tọ́wá kò hajj ní ẹja tó ti pé bẹ́tẹ́ ni. èèyàn kò gbọ́dọ̀ má sí. èèyàn padà sí mọ́kà láti lọ sí tọ́wá kù lọ́jọ́ méjì. èèyàn tún téèyàn padà máa dé ní jọ́kejì ọdún jọ́kẹta ọdún àbí jọ́kẹrin ọdún ìyẹn lè lọ lára ń bẹ̀ téèyàn bá ti wá fi sọ̀wá fún yìí tán gbogbo nǹkan pátálì yẹn ti lẹ́tọ̀ọ́ sí ó dàbí èèyàn bá mú ìyàwó ẹ̀ lọ́wọ́ ìyẹn lè ṣe ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀ bóyá ìbádọ́lá gbogbo aláàfin sọ̀wá fún láàtà bá lọ sí hajj o ṣùgbọ́n obìnrin tí bá ń sàlejò gbogbo sẹ́ hajj ni ó sì àfihàn wá fún nìkan àtẹ̀lé arínú àwọn olùmọ̀pẹ́tọ́ bá sóró níbi ìpele má padà rí ṣe mọ́ arínú wọn ìdè obìnrin yẹn lè ṣe bẹ́ẹ̀ wallahu ta'ala bóyá ibadallah nínú tó tó wá tẹ̀lé ìgbà yẹn òun ni kéèyàn tó darí sí múnà ẹ̀rí péjọ kẹwàá náà là wà ó yọ máa ti àtiwá yìí pé iṣẹ́ mẹ́rin ní bẹ níjọ kẹwàá ọjọ́ ilé àyà iṣẹ́ àkọ́kọ́ ti ju òkú méje iṣẹ́ kejì òun náà ní pípẹ́rẹ́ iṣẹ́ kẹta òun ni fífárí iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní sọ̀wá fún ìfáàdọ́ àti àtúnṣe àyùbẹ́yìn sọ́fà wẹ̀lmọ̀rùwà èyí ó tún wá padà sí mìíràn kí là ń lọ sí ní mìíràn torókò tá a ta tẹ́lẹ̀ sẹ́wọ́ntì ní gbogbo òkò yẹn méje péré la tẹ̀ sọ ọ̀dẹ̀ kù sixty three báyìí a sì máa sọ twenty one twenty one níjọ́ kọ̀ọ̀kan ìyẹn jọ mẹ́ta mí ti tún bẹ lẹ́yìn ọdún a padà sí mìíràn láti lọ lo ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá àti ọjọ́ kẹtàlá ọdún kíjà jọ́ kejì ọdún jọ́ kẹta ọdún jọ́ kẹrin ọdún èèyàn máa sọ fún méje méje méje àkọ́kọ́ èyí ó jù síbi tó ń pè ní ẹ̀sùnkọ̀rọ̀ méje kejì jámúra náà ni wọ́n gbà pọ̀ sí méje kejì èyí ó jù síbi tó ń pè ní alwusta méje kẹta èyí ó jù síbi tó ń pè ní jámúrọ̀ èyí tó ń pè ní afọ̀là èyí tó nẹ́ẹ̀sì sí mọ́tíkà yẹn. ṣùgbọ́n tá a bá sọ méje àkọ́kọ́ níbi tó ń pè ní kókòrò yẹn èyí ó rí sáà èyí ó rí ààyè kan bẹ́ẹ̀ ó ṣe àdúrà tí ó kù tó bí tọba tó wá sọ méje kejì níbi tó ń gbèdé owó sọ yẹn ó torí sáà ó tún sọ méje mi abẹ ó tún sàdúrà tó tún sọkò méje yẹn tán ó tún sàdúrà tó kùbí bá kọrọ lẹ́yìn ẹ̀kẹta yìí oníṣe kẹkẹ mọ lẹ́yìn oṣù tí jọkì jọ ọdún jọkẹta ọdún àti jọkẹrin ọdún nìyẹn pẹ̀lú báyìí ìyẹn ti parí iṣẹ́ hajj nìyẹn wọyá ìbádọlá òṣèlú tó kù ju kéèyàn máa palẹ̀ máa fi lọ nínú ìjọ tọ́jẹ́ iṣẹ́ ẹ̀sìn tá a lè fi láàyè ní àbíjẹ yẹn òun náà ni wọ́n ń pè ní tọ́wọ́ àfọlùwàdà irọ́ kiri kálẹ̀ ọlọ́run gbígbé gbogbo ti dágbére kúlẹ̀ ọlọ́run pé ńlọ lúwa o ní ẹ̀ bá ti rẹ́dí kí ń lọ sílùú rẹ̀ ẹni pé sẹ́wà ń bẹ̀ kékeré kí mọ̀kẹ́ lówó lásìkò ńlọ mọ́kà ẹni pé ọkẹ́ ta kúso ń tẹ́lẹ̀ ẹni pé ọkẹ́ ẹ máa lọ sí gbogbo ẹ̀ ẹ máa máa tọ́wáfù lè wà dáa lókù rẹ̀ tọ́tọ́ ní pé yóò tó àkù. anabi sallallahu alaihi wasallam hadith abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma ó ní nǹkan tí wọ́n fẹ́ ká fi parí iṣẹ́ hajj wa òun náà ní kó ti pélé ọlọ́run ọba subhanahu wa ta'ala láàparí rẹ̀ sí pẹ̀lú bá lọ yí ká ilé ọlọ́run lẹ́ẹ̀mejì ṣùgbọ́n èèyàn ò ní sábà ti mọ́rí o ẹ̀sìn má gbàgbé àti gbọ́ ìjọ́rọ́ mu wa o ẹjọ́ kẹrin ọdún la wà ó àbí jù bẹ́ẹ̀ lọ àbọ̀tẹ̀ kan lẹ́yìn ọdún nígbà tá a sá ti gbéra pé a fẹ́ kó ní mọ́kà lọ sórílẹ̀-èdè wa tó ìwọ tó kàn ní ẹ̀wọ̀n náà ń pè ní sọ̀wá àpèlè wàdà ṣùgbọ́n àtẹ̀lé sọlọ́lọ́ àṣẹlá ọ̀la kan fúyẹ́ rẹ̀ fáwọn ẹni tí wọ́n bá jẹ́ obìnrin tó jẹ́ kí ni wọ́n bá àlè tí wọ́n ti háì eléyìí ní ibà tó kí nípa ohun tó ní ìṣe pẹ̀lú ọ̀rọ̀ hajj àbí ọlọ́wọ́ bá sùn للحج ويسر لنا هذه الأفعال وتقبلها مني منا يا رب العالمين يا أرحم الراحمين عباد الله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمة الله